adágbádá ṣú ara ṣé kìí ṣe pé o ti gba ìpè àjẹ́. èmi. abọ́ fẹ́ ya òye mọ́ tilẹ̀ ní adágbádá. èmi ọmọbìnrin wọn ọmọbìnrin yìí. tó bá tún kọjá ìwà tútù gbá. wà á gbé etí mi. wà á tútù gbá. a ò síwájú mi mo jẹ ìyà ìfẹ́ mo jẹ ìyà ìfẹ́ mo jẹ ìyà ìfẹ́ etí mi. ẹ tó bẹ̀rẹ̀ aráàlú bò ó òde láàká